بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته أسواني أولي أما يروني الله سبحانه نتعوى الاقتصاد في الاعتقاد للمقدسي رحمه الله تعالى قال المعلف رحمه الله هو أجمع هنا القائلون بالأخبار أعوذ ما مو حديث هو إيرو أجمعوا فنوكو فنوكو أعوذ ما قوزي آثار أعوذ ريقا طبعا النبي صلى الله عليه وسلم وفنوكو أن رسول الله صلى الله عليه وسلم أطري به إلى فوق إلى فوق سماع سماوات فوق سبع سماوات gbogbo wọn yẹn ni wọn fẹnu kọ pé alájọjì sí Ọlọ́run sọlá àlọ sọlám òṣèré yàbí yìí wọn mú rìnrìn òru ìlà fọkì sábọìn sàmáwá pín lọ sókè sánmà méje inú wọn mọ sọ̀rọ̀ àjùlọ ìrìn òru tó ń mọ. sídọ̀rọ̀ tìlùmù tàhà. ẹ ò wọn lẹ́yìn ìgbà yẹn wọ́n tún mọ lọ síbi tó ń pè ní sídọ̀rọ̀ tìlùmù tàhà wọn mú lọ bẹ̀. wọ́n máa níbi sọ̀lá sọ̀lá ń sọ ìrìn òru lóru ni o láti mọ́sálásí ọlọ́run bá bẹ̀ wọ̀ ìrìn àlùmọ́sí ìdọ̀lá àkọsọ́ lọ sí mọ́sáàsì mbẹ ní Jerusalem ní Kudus. ẹ o mọ́sáàsì mbẹ ní Baitul Maqdis ní Jerusalem ثم عرج ثم عرج به إلى السماء بجسده وروحه جميعا أو لا ينبغي ما سمع ما النبي صلى الله عليه وسلم فلوكه wọ́n sọ pé ìyàtọ̀ ń bẹ láàrin al-Isra wal-Mi'raj àlè ìsirọ́ọ̀hù òun nìrìn òru tá a nẹ́bìnrin láti Mẹ́kà lọ sí Kudus ẹlẹ́mìíràjò òun ni sòrúndùhù sòrúndùhù gígòkè rẹ̀ láti bẹ́tẹ̀ mọ́kàtà sí yẹn lọ sí bò lọ sí ìlàfọ́pẹ́ sábà ìsàmọ́ra tayọ bíi sẹ́mẹ̀ méjì wà ثم عاد من ليلة إلى مكة ليلته ليلته إلى مكة قبل الصبح ọ̀ lẹ́yìn ìgbà yẹn òjíṣẹ́ ọlọ́run wa padà sílé rẹ̀ ní mẹ́kà kílé ọ̀tọ̀ tuntun mọ́ a lè sọ fún ayé pé ìrìn àjò mọ́kà sí kúdùsù lásán bí oṣù kan yẹn mẹ́lẹ́nu àbọ̀ náà oṣù kan ọ̀ á dé ni ó tó kẹ́wọ̀n ní mọ́ṣáláṣí mi kódà ìṣẹ̀lẹ̀ yẹn ẹni tí ń sọmọ asímọ̀gbà tí wọ́n tẹ̀lé kan sílẹ̀kùn tó wọlé. ìṣòro tó wúlò ẹ̀jẹ̀ ní ẹni tó jẹ́rìí pé lóòótọ́ náà wọ́n rẹ́ni tó wọlé tó sì wá kẹ́wọ̀n. lẹ́kùn tó ṣe pẹ́ẹ́nì rẹ̀ kan ò lè rí sí tó sì sìn sí wọlé wọ́n lè kẹ́wọ̀n wọ́n sì sọ̀nà tó tọ̀ wọlé. nígbà tó ti jáde lẹ́kùn tó padà wá ń títí padà. Hmm. bàbá yẹn sì mọ̀ gbà ẹ̀ ìyẹn ni ti ń sọ dẹ̀ lẹ́yìn ìgbà yẹn ni wọ́n sì ra gbé gòkè lọ wọ́n gbé gòkè lọ sísámà bí kásádì yìí wọ̀ lókè yìí ni bí tọ́lá àwọn alòsùn náà lágbára sí ni ẹ̀ẹ́dẹ́gbẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀mí tẹ̀ ara àtẹ̀mí ìlànà ìṣọ̀lá àkàlàgbé wa wọ́n á sì padà sílé rẹ̀ ní mẹ́kà ọ̀bùlà sọ́bà lásìkò tó tó ti dé padà. فمن قال فمن قال إن الإسراء في ليلة والمعراج في ليلة آه فقد جلط فقد جلط جلط جلط yóò padà di galat tọba ya galit ọ̀yà gọ́làtú galaton mọ́sàlì rẹ̀ ní galaton galitọ̀ ìrẹ̀gọ́làtú yóò di galaton. ó ní ẹni bá wí jáde pé ẹnìyàn lè sara à ìrìn tá anábìrin lóru yẹn fi láyé láti ń wáyé lóru kan wálé mìíràjà fífò láti kúrò lọ sí òkè ni ìyẹn náà tí wáyé fi láyé láti ń lóru mi ọwájú òru méjì fọkádé zàlítọ wọn dọ àwọn ti ṣe mistéèkì ọmọ nǹkan ọ̀la. ọmọ nǹkan ọ̀la ìnáwó mọ̀nà àmú wà ìnáwó láǹkì rọ ìjàkadì fàkọ̀dẹ̀ fàkọ̀. tó ẹni bá tún àlọ́ wí ní ọ̀dọ́ tiẹ̀ pé innahu mọ̀nàmú níbi àlálà nàbí ńlá àkọlọ́bì kankan ọkàn lálà ni kìí ṣe para rẹ̀ lọ. tó ń mọ̀ àbí wàá nàhu lámúyò sàrà o tàbí jásádì yìí nítorí wọn wí jáde pé wọn má nàbí ìrìn àjò pẹ̀lú ara rẹ̀ ọ̀pọ̀ kàfàrà nígbà wọn dòdò káfíìrì lọ́bi já sí pé ni wọ́n bá fẹ́ to àwọn yàní nínú àwọn dàlá ilé ẹnubuwa nàbí sallallahu alayhi wa sallam isra'uhu wa mi'rajuhu nínú àwọn kan tí wọ́n kà ní aleykum salaam wa rahmatulahi wa barakatuh ibi ọjọ́ kan lára dàlá ilé nubuwati àwọn ẹ̀rí ìtọ́ka tí ń fi bẹ́ẹ̀ múlẹ̀ fáwọn ẹbí ní í ṣe àwọn mọ̀jísáàtì àwọn àmì ìyanu kékeré wa sàmì ìyanu ìrìn oṣù kan ìyẹn lọ oṣù méjì tẹ ní káwí sẹ́mẹ̀ ní ìyá àmọ́yé oṣù tí yẹn lé ìgbà yẹn àwọn tó ń lo instrument rẹ̀ tí tàfíkì máa ń gbé ní tàfíkì adébáyọ̀ omi ìgbà tí wọ́n ti rán ọjọ́ ti pẹ́ gan tí wọ́n ti gbàgbé ẹ̀ pé òní pè fún ọ ní wọ́n ti rán níṣẹ́ pé bá a lọ sókè gbàgbà lásọ̀ fúrufú tí máa ń dàkọ̀ bí ó ti lọ òkè ti fẹ́ nígbà wọn ti gbàgbé yẹn wọn kà máa lọ wò lójoojúmọ́ pé ń bolo ti dé ẹbí fáwọn kínní rọ́kẹ́tì lè sì ní ìrìn fáwọn rìn ìrìn àgbákò ni láàrin kásẹ́jú pápá dé ọlọ́lọ́mọ fi dé ó ti dé irú rẹ̀ náà ni wọ́n á ti rẹ́rẹ́rẹ́ tó ṣe pé wọ́n tàbí ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ wọ́n bá padà wọ́n lọ jẹ́ ìpè lọ́la wọ́n máa tó ń fi káyọ ọjọ́ tó fi dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti mọ iye kìlómítà tó fi rìn yá máa sọ àwọn nǹkan tó bá rí wà fún rìpọ́tì yẹn so eléyìí nìyí bóyá bí ọgọ́rùn-ún ọdún gàngàn lèèyàn fi rìn nísìnyí ó sì lọ sí bọ̀ kásùpà tó tó ẹ̀rí rẹ̀ wá ní ọba dẹ́ta ní ìwọlé àdàpọ̀ mọ́ra wọn bẹ́ẹ̀ kọ́lá tààlà azza wa jalla bí wọ́n ti máa ń sọ kí ó bẹ́ẹ̀ bí màgàdà pé kọ́lá Allahu ta'ala. طريقة قال الله عز وجل أمك إيه ما جاء الله قا أبي جل وعلا أبي جل الباقي ها ويقابض يقول قال تعالى عز وجل آخرة يا مرضي من قبل هيا سبحان الذي أصلى بأبدي ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى إلى المسجد الأقصى إلا للمسجد الأقصى الذي باركنا حوله. أمي سبحان الذي بمرفوع تسويقه السراء بعبده أم ويرور يعني يورو من المسجد ليلا لورو من المسجد الحرام لمسألة لهم بابي وطوع لمكة إلى المسجد الأقصى لسي مسجد الأقصى إذا أن جرسالم الذي باركنا حوله لكن أما يبقون àwọn ibi tó yẹ pé ìbùkún ti pilẹ̀ tiẹ̀ wà mẹ́gàn àwọn ni kudos àwọn ni nàkàyàwó òfìfẹ́ gbà àwọn làwọn nílẹ̀ yẹn. Hmm kìí ṣe mùsùlùmí nìkan àtàyàwó fèsì àtàwọn kiri ogun ọdún àtàyàwó mi sìn láì sàfihàn sọ́ọ̀nì àìnà àwọn yahudi ìyá tí fi ń jẹ àwọn ẹlẹ́sìn kìrìsìtánìtì ní òkèrè ọdún àtàyàwó mi ìbùkún tí ń bẹ nílẹ̀ yẹn òun ni òun là fojúsùn tiẹ̀ náà àwọn dàbí dùn bẹ̀rẹ̀ kìíní rẹ̀ ti ń jáde òun ní agbára ọjọ́ ni kò fi bọ́ǹbù ba gbogbo bẹ́ẹ̀ ni jẹ́ mọ́tò ohun ti bí àyùbọ̀ fún yàrá sí wà bẹ́ẹ̀ wọn ni ọ̀rọ̀ wa. Abu Zar wọn ni kí aago nípa kọ́ máa sọ pé àbí bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ ah, ìtàn anábìsí ìsirà wàlúmi ràájì àwọn tó gbà wá látọ̀dà níbi kan rìn ní inú wọn ni àbúzárì lọ́gọ̀ ìfàrí wa anásù ọmọ málìkì bẹ́ẹ̀ bọ́nù sọ̀àsọ̀àtà málìkì ọmọ sọ̀àsọ̀àtà bẹ́ẹ̀ bọ́nù abdullah jábìrì ọmọ abdullah wà bẹ́ẹ̀ bọ́nù áwùs ṣàdáàdì bọ́nù áwùs ọmọ náà wà bẹ́ẹ̀ àtàwọn míì àtàdákọ̀ díẹ̀ míì gbogbo àdéhùn tí wọn gba àpáta lọ gbádùn àpáta àgbà wọlé àyọnu sí nàkèlé lọ́dọ̀ àwọn ẹni tí wọn máa ń da kí ó kọ tí wọn máa ń gbà ọ̀rọ̀ wá. mọ̀kànlọ́jà tó ń fi ṣèkà àtúwà wọn àdéhùn ìjáde nù àwọn tẹ́lẹ̀ tó lálàáfíà àti pé anabi sọlá àlọ sàlám orí ẹlẹ́dàá rẹ̀ ọbọ wọn ọba tó tóbi orí báyìí gẹ́gẹ́ bẹlẹ ọ̀sẹ̀ sọ yìí pé ó ní pápá ó ti rí ọlọ́run nẹ́sìlá kan tó kọ̀rọ̀ ìyẹn lẹ́ẹ̀kejì ó ti rí ṣùgbọ́n àwọn kan sọ pé ìtumọ̀ àkọ́jọ́ àáwù ni. يعني قول جبريل نزلة أخرى مريري كيج ما ناتي ويبه àwọn tí ń wí bẹ́ẹ̀ wọ́n máa sọ pé ìtako uh, rúyàtúláhì fànẹ́bí ní sallallahu alaihi wasallam ìmọ̀ tí yẹn bá wí bẹ́ẹ̀ kì í sí yẹn làkọ́kọ́ torí àwọn aṣọ ọgbà àwọn ní ọgbà ní ọ̀sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ àwọn fi sọ pé nítorí bí sọ pé ànábì rí ọlọ́run àkọsí àzọmọ alọ́lọ́ ìfẹ́rìyà irọ́ tẹ̀lé yẹn pa ti tóbi jù ń pa lọ́wọ́ ìwé pé fàáyínà lọ́hà ọdọ̀yàwó àyíṣà láàyò rọ̀ básọ́rì àyìn pẹ̀lú ìrìnà ojú àyífẹ́ tètè fi hàn ìdúnìyà. fáwọn ẹni musa ti rìkwẹ́sì fún níjọ ní ìtẹ́lẹ̀ nígbà tí ọlọ́run a ò lè rí mi ó sì yàrá ní nǹkan káwọn máa sọ̀rọ̀ lásán ẹ̀kọ́ ọlọ́run àtàjálà ọ̀bọ̀ ó lè jẹ̀bẹ̀ jàrá ó dẹ́kẹ̀ ọ̀rọ̀ musa sọ̀rọ̀ nǹkan ọlọ́run kàrà fi ìmọ́lẹ̀ ráńpẹ́ kan lọ́dọ̀ rẹ̀ ó fi hàn òkè ńlá òkè tó ń sí náà ọjọ́ tó báyé dánìyàn. nàbí láì Mùsá àlẹ́ sọlá àlẹ́ sọlá wọlé báyà ọ̀tá kù ní. mo fi ra àgọ́gọ́ ọlọ́run ìní wí bẹ̀ mọ́ ọlọ́run fi padà sí kíní o mo fi tájì. so kìí sàwa nìkan lákòókò ibẹ̀ ìyàwó ti wí bẹ́ẹ̀ ìgbẹ́ lójú agbára òjijì ọlọ́run fi ọlọ́run láyé ọ̀rọ̀ pé kò rí bẹ́ẹ̀. ọ̀nà àfa àbúlá ìfúnná bá àwọn ẹ̀ má pẹ́ ọ̀rọ̀ yẹn sọ anáhùrọ̀ àrọ̀bàhù ọ̀rọ̀ ẹlẹ́dàá ẹ̀mí ọ̀rọ̀ bá dẹ́dà lọ pé ọ̀làkọ̀dọ̀ àhù pàápàá ó ti rí nẹ́sìlẹ̀ tẹ̀lé tó kọ́ra ní ẹ̀kejì àbí láàyè mí láàyè mí àyíǹda sí tìrátìlmọ́ntà ha níbi igi kan tó ń pè ní tìrátìlmọ́ntà ha tí wọ́n sọ bí ewé rẹ̀ ṣe dàbí etí ẹran etí ẹran lóòrèkóòrè ní kọ́lọ̀ rẹ̀ ọmọ àjíǹde. ìdí náà sì tóbi ká sì juwọ́ ọ̀gá ká sì juwọ́. àwọn aláǹdá mi sọ̀rọ̀ láti sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ lọ́wọ́. قال الإمام فيما روي عنه وأن النبي صلى الله عليه وسلم دعا ربه عز وجل màṣúrò ànínàbì ẹ̀sùn àgbà gbàgbé mas'ala lọ́dọ̀ alimami ahmed rahimahullahu ta'ala àwọn ní inú nǹkan tí wọ́n gbẹ̀gbà wa rẹ̀ látọ̀dọ̀ imam ahmed ní pé ànínàbì àrọ̀ àrọ̀bà adájọ́ ànínàbì sallallahu alaihi wasallam orí ẹlẹ́dàá rẹ̀ báyìí ni fa'innahu màṣúrò ànínàbì orí fatamọ́wá látọ̀dọ̀ ànínàbì ni lọ́dọ̀ pé òun rẹ̀ lẹ́dàá ìyàwó náà ní ẹ̀rí tí wọ́n wọ́n sọ pé núra àrà ìmọ́lẹ̀ mórí gbogbo ohun tí yàrá ń ṣàdólé lórí nìyẹn ẹ̀sìn ọ̀rọ̀ àìtò rọ́bì tó wí ní ọ̀rẹ́ kí ló dé tà ní pè ní róyà bàṣàríyà sọ orí bẹ́ẹ̀ wá ní mọ́mọ́ Ahmed wa gbogbo òjísọ́ ọlọ́run rẹ lẹ́dàá rẹ ẹgbẹ́ wa ta mórí pàrọ̀ alásọ̀tà nẹ́bí ó dẹ̀ lálàáfíà. قال أخبار لا تطعي كلمة ساتري عبد الله بن عباس بن عمر كلمة أحمد آه، بن عباس حديث آه، آه، بن أبان لا تطع إكرمة لا تطع عبد الله بن علي بن زيد عن يوسف بن مهران عن ابن عباس لا هنا ابن عباس يناس على ساعة الحديث والحديث على ظاهره غريبا يعني الإمام المقدسي رحمه الله تعالى واقف حديثنا كنت ويتوقع به bó ṣe wà ń ta pé òjíṣẹ́ ọlọ́run lẹ́lẹ́dàá rẹ̀ náà láàtú. kàmá jẹ́ ká. kàmá jẹ́ عليه وسلم الكلام فيه بدعة àwọn bó ṣe wá látọ̀dọ̀ ànábì ni òun rí ẹlẹ́dàá o bẹ́ẹ̀ ni làánú ṣe fi rin lẹ̀ a máa sọ̀rọ̀ nípa rírí ní àwọn níbi ìjà ni. zọ̀ṣìrì oníṣùnà máa nígbàgbọ́ sí kánú sọ̀lá àtọ̀lá ń rọ́lọ́hún bó ṣe lóun rọ́lọ́hún bó ṣe wá níta àyífò yẹn. òbírò fi hí àhàdà àdànífẹ́ nìkan ṣe fanfa ìdíbẹ̀tì lórí bóòlù ṣe wá rí i sórí tó ga ni sórí tó tóbi ni sórí tó jókòó ni sórí tí ń rìn lọ ni àbí irú kí lórí ga àní gánà kàdébéètì lórí ẹ ọrùn ìyá. ọrùn ìyá ẹni ìkírí mọ́ta anígbìnà àti kọ́ọ̀lá iná mọ́ àgàwàjá ìsọ́fà ìdàgbà ìgbìmọ̀ ìdẹ̀kọ́ láti ẹni ìkírí mọ́ alákàlà abdullahi bin abbas ẹni dájọ́ àlá ọ̀sẹ̀ sàìbàrà ìhìn bẹ̀rẹ̀ kùlá nǹkan máa jẹ́ ààyè òun. bìkàlà ló tún wá tẹ̀sà ànábì musa aleyhi salatu salam pẹ̀lú fọlọ́wọ́n ọba ọ̀yẹ́rì pọ́pá náà fún mi sọ̀fẹ́ tuka bìkàlà mi ọ̀bẹ̀rì sàlà àti pẹ̀lú sẹ́ẹ̀mi àti pẹ̀lú ọ̀rọ̀ mi mo fi ta sàlẹ́sà ọlọ́run dá ànábì musa sàlẹ́sà bìkàlà pẹ̀lú fún mi bá sọ̀rọ̀ ọjà pẹ́rẹ́ jìbìrì lọ́ba ń wí fún tọ́lọ́run bá sọ̀rọ̀ báyìí sọfà mọ dúró ìyá ọlẹ́sà àti ẹ̀nìyẹn fún àwọn dàrá ìlò nìbú wà ní ẹ̀sà àti tànẹ́bì sọlá àlọ́ sọlá ní bọ́lá ń sọ ọlẹ́sà kọ́lé àyírí mi mo tí ò rọrùn ká níbi mo sáájú òní ẹ̀yà kọ́ lọ́rùn fún wọ. ọ̀rọ̀ wa àṣà ṣẹ̀ṣà lè fi àgbélẹ̀ ضحى محمد صلى الله عليه وسلم ربه مرتين اوه امي في نزلة اخرى لكن وتريري وتمريني جاني بعد òjíṣẹ́ ọlọ́run orí ẹlẹ́dàá rẹ̀ mọ́rọ̀ tẹ̀yìn òun ni nẹ́sìlẹ̀ tó ń kọ́kọ́rọ́ láìpẹ́ ẹ̀ẹ́mẹ́jì báyìí ńlọrọ̀ ẹlẹ́dàá rẹ̀ ọ̀rọ̀ òyà. أحمد رحمه الله أن نغفر له بما تجيب عن قول عائشة عصر يا عائشة دبي وديت الله من زعم أن محمدا قد رأى ربه wọn kàn bí wí ni àdéhùn tí wọn kà fún yín ni wọn ni wọn gbẹgbẹ alátọdọ imaamu ahmed rahimahullah wọn sọ fún mọmú pé ìmọmú kí ló fi dá tó fi dáhùn nípa ọ̀rọ̀ ya wá ń tí a sọ pé mọ́nzà àmà anna muhammad ahó kọjọ́rọ̀ arọ́bà wò ó ẹni tí bá ń sọ pé muhammad rẹ rẹ̀ ọkọ̀ di àzọ̀mọ̀ alọ́lọ́hì fèrèyà wọ́n ń tàn ti parọ́ lálá ni ọlọ́run قال بقول النبي يوم عمد ọ̀rọ̀ tí a wá ìgbà wá ni pé ó ní ohun tá nẹ́bí wí pé ọ̀há ètò ọ̀rọ̀ bí ẹbí ìyàwó ní sọ pé ọkọ òun ò rí ọkọ rẹ̀ sì sọ pé òun lẹ́lẹ́dà àtúnkẹ́ ni ó ní ìdáhùn lásán náà ni ni lórí tó dé bá a ṣe pé ìbágbé ìyá wa tó mo tí wọ́n tààrọ̀ já hajj lọ́dọ̀ ẹni tí bá ń wá ẹ̀rí àti ohun tó fìdí múlẹ̀ àwọn nípa ní sọ̀rọ̀ àṣàlà ọ̀rọ̀ lọ́wọ́. orí ìyá wa àwọn èèyàn sọ pé bóyá ń torí pé ìyàwó ọ̀gbọ́ ọ̀rọ̀ yẹn ìgbà ìgbọ́ wọn kò túmọ̀ pé òsì àwọn míì gbọ́ nínú àwọn tí wọ́n sì lásábà níbi ìtọ́ba àwọn ní àfáwà tó lẹ́ẹ̀kún náà bá sọ̀rọ̀ di ọlọ́wà ní fún gbogbo àwọn àdéhùn pátá táwọn tó rúkú tọ́gbà ló ọ̀rá yẹn bí sókè bá ti pé ìbọ̀wọ̀ fún ìyàtọ̀ arínú àwọn olùmọ̀ wọ́n bọ̀wọ̀ fún ọ ẹni ọwọ́ sí ni ẹni àkọlé ni wọ́n ni wọ́n sọ pé sábà mọ́ ọ̀rọ̀ kẹta wa ká sọ pé rírí ojú kékeré tòun ìyá ń sọ pé kò sí ìmọ̀tàn kan ọwọ́ ayé ìmọ̀tàn bá wo ìta àdéhùn yìí mo rí ni kò sálàyé ọ̀tún kankan bẹ́ẹ̀ torí ẹ̀ ń sìn Imam Ahmad rahimahullah wọn ni wọn bá wọn fi lóńtà wọn lóhùn ní pé ah, gbàtọ́ mọ́rọ̀ yàrá ان شاء الله wá ń sọ pa rẹ̀ tí wọ́n sọ pé wàá ètò rọ́bì ọ̀rẹ́ lẹ́dàá mi níta mi ò fi dáhùn nìyẹn حديث شريك بن عبد الله بن أبي النمي نمري عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال فرجعت إلى ربي هو في مكان عارض wọ́n ní mo padà lọ ọ̀dọ̀ ẹlẹ́dàá mi ó dẹ̀ sì wà láyé rẹ̀ tí mo ti rí tẹ́lẹ̀ alihadisu bitolihi mukarraju tọ tọ tọ hadith ni hadith tó kú mu ẹ̀nà ni bó ti wá gùn tó ní ọwọ́ àmì ọ̀sán yìí háyì wàlúmùkìrú lakutọ́tì tó o lè bá ń takoru gbólóhùn tá a gbé wáyé ọlọ́run àtijọ́ rẹ̀ ní takò ọ̀rọ̀ wọn sálàrú yà yẹ ẹ rí i pé ọgbẹ́nudá wọ́n ní wọ́n yá àtàkídù ahlu sunnati ọ̀yọ́ mìínú náà yẹsọ̀ àwọn ṣàfà àtàn àmà wọ́n yàrá àwọn ahlu sunna àtàwọn mùmìnì wọ́n nígbàgbọ́ wípé dádájọ́ ànábi sọ̀lá àlẹ́sọ̀lám kó máa sì pẹ́ fún lọ́wọ́ máa sì pẹ́ ní ọ̀gbìn àlùkìyàmà fún ọ̀pọ̀ tẹ̀tẹ̀ àkójọpọ̀ gbogbo àwọn èèyàn yẹn tí ó jẹ́ ṣàfà àìtánná àmàtà ìsìnkẹ́ kárí ilé ìsìnkẹ́ kárí ilé látẹ̀ni rẹ̀ àtẹni ibi náà ni wò pa àti dúró pẹ́ jù òun yìí ló sì súnmọ́ nìyí ìjó yìí pọ̀ ọ́ ìsìnkẹ́ kárí ilé tí àníṣọlá sáláwó sì kọ̀ pé ọlọ́run kí ìdájọ́ wáyé kí kálukú tètè máa mọ ibi tí ń lọ so agbada lẹ́yìn náà agbada fìdí ẹ̀ múlẹ̀ náà fi dà láyé pa ọ̀yẹ́ ṣùgbọ́n mọ̀sùlùmí náà. من أمته فيخرجوهم من النار بعدما تركوا آه أني في المذنبين يوسف عن الأشياء nínú ìjọ rẹ̀ fọyọ kọríjọ mìíràn náà àwa mú wọn jáde kó nu ná káàdà mà dárọ kú lẹ́yìn ìgbà tí wọn sì jó nípa làkàtà àmọrọ wa. àmọrọ wa abu orí rọta ọdí alọ àyìnbó àyìnbó rọsúlọ mọ ìsọlọ mọ àlè ọsàn kọlá ìpínlẹ nàbíyìn dàwátún ẹjẹ òkú bíhà. wọn ní òjíṣẹ́ Ọlọ́run sọ bẹ́ẹ̀ pé gbogbo ànábì kọ̀ọ̀kan ló ládùn àtúnmáṣe. فأريد أن شاء الله أن إن شاء نعم إن شاء الله أن أقف فبيا دعوتي شفاعة لأمتي يوم القيامة. èmi wá gbèrò ń tèmi kí n mo náà bá fẹ́ o kí n tọ́jú àdúrà tèmi kó máa jẹ́ sípẹ̀ fáwọn ọjọ́ mi níjọ́ gbẹ̀ngà kìláàmù ó sì ti rí bẹ́ẹ̀ àbọ̀kọ̀ rárá tó sọ yí pé anáhùn kan. قلت يا رسول الله من الذي سلام من أسعد الناس بشفاعتك يوم القيامة على ذي الصرير سيكرين من القيامة قال لقد ظننت ألا يسألني عن هذا الحديث أحد أول منك أولا أولا منك ó ní èmi náà ti mọ àmọ̀dájú ظننت ni kì í sábà o mo ti mọ̀ mọ̀ dájú pé ẹnìkan ò ní bí nípa àdéhùn tí ó ṣáájú wọn náà ìmọ̀ràn àìkú mi ní hẹ́rẹ́síkà hẹ́rẹ́síkà hẹ́rẹ́síkà ẹ̀ nítorí alálìhàdéhì kìí ṣe alálìhàdéhì ó ní nítorí ohun tí mo rí pé ojú kòkòrò rẹ tóbi nípa hadith. إن أسأل الناس أتي يوم القيامة من قال لا إله إلا الله خالصا من قبل من قبل نفسه عندي صوري ريسي فهمي يوم القيامة إن القيامة لأن لا إله إلا الله خالصا من قبل نفسه تصحف مغلون نينو أمي أبعي tí èsì kọ́kàn fẹnu lásán wí ọdẹ miẹ ẹni tó ẹni tó ṣe pé yóò ṣe kí yóò sọ léèrè sí pé mi ànábì ń jọyàn ni alimami bukhari àti muslim bí hadith ń jáde nù sọ fíìkù wọn. وروى بطوله ẹni kẹta jó yé wa ìṣiṣẹ́ àwọn sẹ́láfù nìyẹn lórí ọ̀rọ̀ kan láàfa ọgbẹ́ ìgbà tó wá mẹ́wọ́n rú wa sí gàgàn nínú ẹni tó gbé gbà wá hadith òsìkò ìbùwá pa nẹ́bí máa ṣe pé gbogbogbò abákiri gbà wá bó ṣe gùn tó yẹn. abdullahi bin abbas gbà wá bó ṣe gùn tó yẹn. ibn al-khattab òun náà gbé gbà wá rẹ̀. anas bin malik gbé gbà wá rẹ̀. ibn yaman taifatu ibn yaman gbé gbà wá rẹ̀. ibn qais ẹ kọ rẹ ni abu kan gbajúmọ̀ ni abdullahi bin qaisi òun lè kọ abu àtàwọn ọ̀rẹ́lọ́ ọ̀rẹ́ ìrùhùn àtàwọn tí wọ́n pọ̀ tiẹ̀tiẹ̀ ni wọ́n gbé gbàgbà pálí sọlá sálámà sí fẹ́ gbogbogbò níjọ́ gbìndà òkè àwọn súnmọ́lì ìmánu. súnmọ́lì ìmánu bí anna bí rasulillahi sallallahu alayhi wa sallam awùdán sàrídùú ummatuhu kàmá. sọ̀hà àlù lẹ́yìn ìgbà yẹn a tún gbọ́dọ̀ nígbàgbọ́ nípa àwọn tó ti jẹ́ tó jíṣẹ́ ọlọ́run sọ̀lá àlùsọ̀lá pé háùdù wà fún abata tó jẹ́ tó jíṣẹ́ ọlọ́run tẹ̀rídùhù ọmọtùhù àwọn ọ̀jọ̀ ànábì tó dúró lórí súnà máa kó sínú àbàtà yẹn omi àmúsẹ̀mí yẹn àmọ́ sọ́fà ànihù lẹ́gbàá wa ti lálàáfíà látọ̀dọ̀ ànábì sọ̀lọ́ àrẹ sọ̀lọ́ wà á nà ọ̀hún. adani. adani ilà ọmọọ̀nà balkọ́. ó ní àti bí àbàtà yẹn bí tó fẹ̀ dé láàrin adani kìlómítà ibùsọ̀ tó lágbára ni. Hmm? ìlà Oman lọ sí Oman àlùbáríkà Oman ọ̀nà ẹjì gan nínú apá kan náà àwọn ilẹ̀ ṣáà tó tóbi ni so bí odò yẹn ti máa máa pọ̀ tó nìyẹn àpé bí àwọn òkun wa yìí náà nìyí wọn tọ́ láti lé wọn gbélé ìbò wọn dá wọn lórí ìbò káàkiri òkun ẹ̀yọ̀kan yìí náà ọdún yẹn náà bọ́n náà máa tóbi nìyẹn ìyẹn àbàtà ni bó ṣe fẹ̀ tó wọ́n rògbìyà. wọ́n rògbìyà kódà ìbáwá mi wọn lọ wá pé lódò yẹn ti fẹ̀ tó àbátá ni ó tó mọ́tò sílẹ̀ tó máa kọ́lẹ̀ sí ní tó tóbi lé wọ́n bí àlùfáà ọ̀gbìn ó kọrú àti àwọn gbólóhùn míì tún wá tọ́pọ̀ nípa rẹ̀ tọ́nà àwọn gbólóhùn míì tọ́pọ̀ tó wá ńbẹ́ńbẹ́ tó ròyìn àbátá ni pé mọ́ òwú aṣáájú bàyà tó ń bẹ̀rẹ̀ lábàá ni ó ní mọ́ òwú o aṣáájú bàyà àbọ̀ ìrìn lábàánì omi rẹ̀ ó funfun ju wàrà lọ. wà á là nínú àtàlù. lọ́dẹ̀ tó ń jó yín lọ. wà á wá àbúrò ádájú lójú olùsàmà. àwọn kọ́ọ̀pù ẹ̀ kọ́ máa fi bù ú mu gbogbo nǹkan sánmẹ̀ ló ṣe déédéé. رواه عبد الله بن عمرو عمر عبد الله بن عمر رضي الله عنه عبد الله بن عمرو عبد الله بن عمرو أبي كيف أبي أبي كلا لا إلا وين تجيني أبي نتلا كيف أبي أبي بن كعب نعم هذا حديثنا وأبو زر أبو زر نقبوا ثوبان مولى رسول الله عتي ثوبان تجمع دوجي سلام صلى الله عليه وسلم وأبو أمامة أبو أمامة الباء gbogbo wọn pátá ló ní nǹkan àmà fi ń pè jàríìrù là máa ń jàríìrù bùnà abdullahi alibajali òun ò dẹ̀ sí ń bí báyìí sùgbẹ́lẹ̀ àbú umamata alibahili kéde kẹta gbé kan kẹta fi kẹ parí rẹ láàlá jàríìrù bùnà abdullahi alibajali alẹ́sì ta akara islamu sùgbẹ́lẹ̀ àbú umamata alibahili òun lọ́jọ́ kan náà àwọn tó gbàdé sí eh, haudu wa. وبريدة بن حسوب الأسلمي بريدة الأسلمي والإيمان بعذاب القبر والإيمان بعذاب القبر حق خاصة نبغى في يا سعري حق واجب ẹ̀tọ́ni tó sì jọrin ẹ̀dá gbọ́dọ̀ gbà. wọ́n kí ló dé ń bọ́lá lè tẹ́bí fi wàlúfàdù lázìm ìsọkúsọ gbá àti ọ̀bá ìdẹ́lọ́wọ́ àmọ́ ni pẹ̀lú dàmbà lọ ọ̀fàrùdù lázìm ọ̀rẹ́ yẹn dandan lòun náà rọwáhu. rọwáhu anigun alimadiji sọlọ aligbasọlá aligun fúnà abi sọọlì. ẹni tó gbẹgbà wa pé àṣàrí ń bẹ àlígbà wa ọmọ àbí sọọlì. àbú àyùbá gbà wà là ń sọ̀rọ̀ zẹ́dùmùnú gbà wà. أنس بن مالك يقبع عليه أبو هريرة يقبع عليه أبو بكر هنا يقبع عليه أبو رافع تجمع دوج سلام يقبع عليه هنا بالعاص هنا يقبع عليه عبد الله بن عباس يقبع عليه جابر بن عبد الله عائشة تجمع النبي صلى الله عليه وسلم يقبع عليه يا سارين وأختها تنتيه تيسي أسماء آه يرهم أتانتو تسكينيو Ah, àtàwọn míì tí wọ́n yàtọ̀ sí wọn. ó ti jẹ́ ìwọ lọ́hùn kéwù ní jẹ́ mọ̀sáálà tí kò sí kéwù tí mẹ́rẹ̀. Bọ́lá وكذلك الإيمان بمسألة منكر ونكير مسألة مسألة تتي كانوا سألة إليه مسألة كان مسألة كان وكذلك الإيمان بينان من الأبواب بمسألة منكر ونكير ìbéèrè múnkàrà àti nàkíyà yóò bíyàn tí wọn máa bíyàn nù sáré àgbọdọgbàgbọ tí wọn náà ń bẹ lábẹ ṣẹmúláti àlìmáàní bíi ọmọdé àfẹ àwọn nǹkan tí ìnígbàgbọ́ sọ́jọ́ gbẹ̀ndàlùkì àmọ̀ fọ́sínú subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta. السكر كاتب